lóòkù orí kẹsàn-án. ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ ó sì fún wọn ní agbára àwọn àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo àti láti wo àrùn sàn ó sì rán wọn lọ ìwàásù ìjọba ọlọ́run àti láti mú àwọn olókùnrùn láradá ó sì wí fún wọn pé. ẹ má ṣe mú nǹkan lọ fún àjò yín ọ̀pá tàbí àpò tàbí àkàrà tàbí owó bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì ṣe ní àwọ̀tẹ́lẹ̀ méjì ní ilékílé tí ẹ̀yin bá sì wọ̀ níbẹ̀ ni kí ẹ̀yin kí ó gbé láti ibẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ti jáde iye àwọn tí kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ìlú náà ẹ gbọ̀n ekuru ẹ̀yin fún ẹ̀rí sí wọn. wọ́n sì jáde wọ́n ń la ìletò lọ wọ́n sì ń wàásù ìrere wọ́n sì mọ́ ènìyàn láradá níbi gbogbo Hẹ́rọ́dù tẹ́tíráàkì sì gbọ́ nǹkan gbogbo tí ń ṣe láti ọ̀dọ̀ rẹ̀ wá ó sì dààmú nítorí tí àwọn ẹlòmíràn wí pé Jòhánù ló jíǹde kúrò nínú òkú àwọn ẹlòmíràn sì wí pé Èlíjà ni ó farahàn àti àwọn ẹlòmíràn pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jíǹde Hẹ́rọ́dù sì wí pé Jòhánù ni mo ti bẹ́ lórí ṣùgbọ́n ta lè yí tí èmi ń gbọ́ irú nǹkan wọ̀nyí sí i. ó sì ń fẹ́ láti rí i. nígbà tí àwọn àpọ́sítélì sì padà dé wọ́n ròyìn ohun gbogbo fún un tí wọ́n ti ṣe. ó sì mú wọn ó sì lọ sí apá kan níbi ijù sí ìlú tí a ń pè ní Bẹ́sáídà. nígbà tí ọ̀pọ̀ ènìyàn sì mọ̀ wọ́n tẹ̀lé e. ó sì gbà wọ́n ó sì sọ̀rọ̀ ìjọba Ọlọ́run fún wọn àwọn tí ó fẹ́ ìmúláradá ni ó sì múláradá nígbà tí ọjọ́ bẹ̀rẹ̀ sí rẹlẹ̀ àwọn méjìlá wá wọ́n sì wí fún un pé. tú ìjọ àwọn ènìyàn ká kí wọn kí ó lè lọ sí ìletò àti sí ìlú yíká kí wọn kí ó lè wọ̀ àti kí wọn kí ó lè wá oúnjẹ níbi jù ni àwa sáà wà níhìn yìí. ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ fi oúnjẹ fún wọn jẹ. wọ́n sì wí fún un pé. àwa kò ní ju ìṣù àkàrà márùn lọ pẹ̀lú ẹja méjì bí kò ṣe pé àwa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí. nítorí àwọn ọkùnrin tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gba ènìyàn ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kí ó mú wọn jókòó ní ẹgbẹ́ẹgbẹ́ ní àràádọ́ta wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì mú gbogbo wọn jókòó nígbà náà ni ó mú ìṣù àkàrà márùn àti ẹja méjì náà nígbà tí ó gbé ojú sókè ó súre sí i ó sì bù ú ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn wọ́n sì jẹ gbogbo wọn sì yó wọ́n sa agbọ̀n méjìlá jọ nínú àjẹkù tí ó kù fún wọn ó sì ṣe nígbà tí ó kù òun nìkan ó ń gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà lọ́dọ̀ rẹ̀ ó sì bi wọ́n pé. ta ni àwọn ènìyàn ń fi èmi pè wọ́n sì dáhùn wípé. Jòhánù Baptisti ṣùgbọ́n ẹlòmíràn ní Èlíjà ni àti àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ló jíǹde. ó sì bi wọ́n pé. ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi èmi pè. pétérù sì dáhùn wípé. kristi ti ọlọ́run. ó sì kìlọ̀ fún wọn ó sì pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe sọ òun náà fún ẹnìkan ó sì wí pé. ọmọ ènìyàn kò lè ṣàìmá ohun púpọ̀ a ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti láti ọ̀dọ̀ àwọn akọ̀wé wa a ó sì pa á ní ijọ́ kẹta a ó sì jí i dìde. ó sì wí fún gbogbo wọn pé. bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn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 tàbí kí ó fi ara rẹ̀ ṣòfò nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ojú rẹ̀ ni ọmọ ènìyàn yóò sì tì nígbà tí ó bá dé inú ògo tirẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mímọ́ ṣùgbọ́n èmi wí fún yín ní tòótọ́ ẹlòmíràn dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn ó fi rí ìjọba ọlọ́run ó sì ṣe bí ìwọ̀n ijọ́ kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ó mú pétérù àti johannu àti jákọ́bù ó gun orí òkè lọ láti gbàdúrà bí ó sì ń gbàdúrà àwọ̀ ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ sì fún láú ó ń jó fòfò sì kíyèsí àwọn ọkùnrin méjì tí í ṣe Mósè òun Èlíjà wọ́n ń bá a sọ̀rọ̀ tí wọ́n fi ara hàn nínú ògo wọ́n sì ń sọ̀rọ̀ ikú rẹ̀ tí òun ó ṣe parí ní Jerúsálẹ́mù ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún oorun nígbà tí wọ́n sì tají wọ́n rí ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá dúró ó sì ṣe nígbà tí wọ́n lọ kúrò lọ́dọ̀ rẹ̀ Pétérù wí fún Jésù pé. olùkọ́ni ó dára fún wa kí a máa gbé ìyìn yìí jẹ́ kí àwa kí ó pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ìwọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. kò mọ èyí tí ó ń wí bí ó ti ń sọ báyìí ìkùkù kan wá ó sì dìbò wọ́n ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n wọ inú ìkùkù lọ ohùn kan sì ti inú ìkùkù wá ó ní. èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí òun náà sì dákẹ́ jésù nìkan ṣoṣo ni a rí wọ́n sì pa á mọ́ wọn kò sì sọ ohunkóhun tí wọ́n rí fún ẹnikẹ́ni ní ìjọ wọn nì ó sì ṣe ní ìjọ kejì nígbà tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè wá ọ̀pọ̀ àwọn ènìyàn wá ìpàdé rẹ̀ sì kíyèsí ọkùnrin kan nínú ìjọ kígbe sókè wípé. olùkọ́ni mo bí ọ wọ́n mọ̀ mi nítorí ọmọ mi kan ṣoṣo náà ni sì kíyèsí ẹ̀mí èṣù a máa mú a sì máa kígbe lójijì a sì máa ná tọ̀tàn títí yóò fi yọ ìfófó ní ẹnu a máa pa lára a tilẹ̀ fẹ́rẹ̀ máa fi í sílẹ̀ lọ mo sì bí àwọn ọmọ ẹ̀yìn rẹ láti lé e jáde wọn kò sì lè ṣe é. jésù sì dáhùn wípé. ìran aláìgbàgbọ́ àti àrékérekè èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti ṣe sùúrù fún yín pẹ́ tó fa ọmọ rẹ wá níhìn yìí. bí ó sì ń bọ̀ èmi èṣù náà gbé e sánlẹ̀ ó sì nà á tàntàn jésù sì bá ẹ̀mí ẹ̀mọ́ náà wí ó sì mú ọmọ náà láradá ó sì fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu sì ya gbogbo wọn ní iṣẹ́ ọláńlá ọlọ́run ṣùgbọ́n nígbà tí a sì ṣe gbogbo wọn sí ohun gbogbo tí Jésù ṣe ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí kí ó rì sí yín ní etí nítorí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn ó sì ṣú wọn ní ojú bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀ ọ́n ẹ̀rù sì ń bà wọ́n láti béèrè ìdí ọ̀rọ̀ náà. ìyàn kan sì dìde láàrin wọn ní ti ẹni tí yóò ṣe olórí nínú wọn. nígbà tí jésù sì mọ èrò ọkàn wọn ó mú ọmọdé kan ó gbé e jókòó lọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí nítorí orúkọ mi ó gbà mí àti ẹnikẹ́ni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi nítorí ẹni tí ó bá kéré jù nínú gbogbo yín òun náà ni yóò pọ̀. Jòhánù sì dáhùn ó sì wí fún un pé. olùkọ́ ni. Pe... àwa ẹnìkan ó ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde àwa sì dá a lẹ́kun nítorí tí kò bá wa tọ̀ ọ́ lẹ́yìn. jésù sì wí fún un pé. má ṣe dá a lẹ́kun mọ́ nítorí ẹni tí kò bá lòdì sí wa ó wà fún wa. ó sì ṣe nígbà tí ọjọ́ àti gbàsókè rẹ̀ pé ó gbé ojú lé gangan láti lọ sí jerúsálẹ́mù ó sì rán àwọn oúnṣẹ́ lọ sí iwájú rẹ̀ nígbà tí wọ́n sì lọ wọ́n wọ ìletò kan tí í ṣe ti ará samaria lọ pèsè sílẹ̀ dé wọn kò sì gbà á nítorí tí ojú rẹ̀ dàbí ẹni pé ó ń lọ sí jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jákọ́bù òun jòhánù sì rí i wọ́n ní. olúwa ìwọ kò jẹ́ kí àwa kí ó pe iná láti ọ̀run wá kí a sun wọ́n lúlú bí èlíjà ti ṣe. ṣùgbọ́n jésù yí padà ó sì bá wọn wí ó ní ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run bí kò ṣe láti gbà á là wọ́n sì lọ sí ìletò mìíràn ó sì ṣe bí wọ́n ti ń lọ ní ọ̀nà ọkùnrin kan wí fún un pé. olúwa èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ bá ń lọ. jésù sì wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé ó sì fún ẹlòmíràn pé. máa tọ̀ mí lẹ́yìn. ṣùgbọ́n ó wí fún un pé. olúwa jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi ná. jésù sì fún un pé. jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn ṣùgbọ́n ìwọ lọ kí o sì máa wàásù ìjọba ọlọ́run. ẹlòmíràn sì wí fún un pé. olúwa èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó padà lọ dágbére fún àwọn ará ilé mi. Jésù sì wí fún un pé. kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tí ó sì wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba Ọlọ́run.